ẹ kú dédé wòyí o ẹ̀yin ara lé ẹ sì káàbọ̀ sábàlá yìí lórí tẹ́lẹ̀ tó wà Agogo Ayọ̀ èmi ni olúwa ṣèyí ògúnlẹ̀yẹ kókó oníròyìn tí a ní fún yín lónìí rèé. Paul Play iléeṣẹ́ Etisalat àti Nigerian Idol lẹ́jọ́ mo ti rí ọkùnrin tí mo fẹ́ fẹ́ Benita Nzeribe ló sọ bẹ́ẹ̀ Yẹni Kútì sọ ìdí tí kò ṣe fẹ́ ṣe ìgbéyàwó. So Agata Amata ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ móhùnmáwòrán ẹ̀wọ́n wọn kan fìdílé kájọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ògbóǹtarìgì olórin orílẹ̀-èdè nàìjíríà Paul Ike Dairo ti pè iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ Etisalat àti Optimal Media Group tó máa ń ṣe agbátẹrù ìdíje orin kíkọ ní Nigerian Idol lẹ́jọ́ fún lílo orin rẹ̀ tí í ṣe mọ́ṣoríire láì gbàṣẹ lọ́wọ́ rẹ̀ rárá. Paul Play fi ẹ̀sùn kan àwọn iléeṣẹ́ náà fún lílo orin rẹ̀ lórí ètò wọn àti fún gbígbé e sórí ẹ̀rọ YouTube wọn láì gbàṣẹ lọ́wọ́ rẹ̀. a gbọ́ wípé ikùn olórin náà bá tiẹ̀ má ti pe àwọn iléeṣẹ́ náà lẹ́jọ́ tó bá jẹ́ wípé wọ́n gbọ́rọ̀ sóhun àtàwọn amòfin rẹ̀ lẹ́nu nígbà tí wọ́n kọ̀wé sí wọn kíkọ̀ tí wọ́n kọ ọ̀rọ̀ wọn ló sì fà á tí Paul Play fi pè wọ́n lẹ́jọ́ fún owó tó tó igba mílíọ̀nù náírà látàrí wípé wọ́n lo orin rẹ̀ láì tẹ̀lé ìlànà tó tọ́ gbajúmọ̀ òṣèrébìnrin ibẹ̀ ní tanzeribe ti sọ wípé òun ti pàdé ọkùnrin tóun fẹ́ fẹ́ a ó wá rántí wípé lọ́dún tó kọjá ní benita ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan níbi tó ti fi hàn wípé òun ò tí máa ṣe wọléwọ̀de pẹ̀lú ẹnikẹ́ni nítorí pé ọjọ́ orí òun lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin léré ó wá bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹni lọ́lọ́ yìí ó sì fi hàn wípé òun ti rí ọkùnrin tóun fẹ́ fẹ́ ìfẹ́ àwọn sì rinlẹ̀ dáadáa láìpẹ́ yìí ni Yẹni Kútì tó jẹ́ alájòtà àti ọmọ bíbí inú ògbóǹtarìgì olórin afrobeat tó ti di olóògbé Fẹlá Aníkúlápó Kútì ṣàlàyé ìdí tí kò fi ní ṣe ìgbéyàwó pẹ̀lú ọkùnrin kọkùnrin kankan yẹni sọ wípé òun àti ẹni tóun bá ṣe wọléwọ̀de ti ń bára àwọn bọ̀ fún ọdún méje ṣùgbọ́n àwọn ò tí ì ṣe ìgbéyàwó nítorí wípé òun nígbàgbọ́ pé táwọn bá ṣe ìgbéyàwó àwọn ò ní máa rí gbogbo àǹfààní táwọn ń rí gbà nípa wípé oníkálukú ló ní ilé tirẹ̀ àti pé ó máa ń sun ilé òun nígbà tó bá wù ú òun náà sì máa ń ṣe bẹ́ẹ̀ ó ní táwọn bá ṣe ìgbéyàwó gbogbo àwọn àǹfààní náà yóò dópin àwọn yóò bẹ̀rẹ̀ sí ní jà sí àwọn nǹkan kéékèèké tí kò nítumọ̀ rárá gbajúmọ̀ alájòtà náà sọ wípé òun ò fẹ́ ṣe ìgbéyàwó rárá nítorí pé inú òun ń dùn sí ara òun òun ò sì nílò ọkùnrin kankan láti sọ òun di irú ẹni tóun bá fẹ́ jẹ́ ó wáá fi ìdí rẹ̀ múlẹ̀ pé ìfẹ́ nìkan ló lè mú òun wà pẹ̀lú ọkùnrin kọkùnrin nítorí pé òun lè dáṣe gbogbo nǹkan tóun bá fẹ́ ṣe ọ̀hún Agatha Amata tó jẹ́ ìyàwó ọ̀nà fún òṣèré Nollywood Fred Amata ń dùn lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí ó ti ṣe darapọ̀ mọ́ àwọn oníléeṣẹ́ àdáni tó ní iléeṣẹ́ móhùnmáwòrán ìyá ọlọ́mọ méjì náà tó pínyà pẹ̀lú ọkọ rẹ̀ àná ní nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn ń dá ṣiṣẹ́ rẹ̀ lọ láti ìgbà tóun àti ọkọ rẹ̀ ti pínyà Ọlọ́run sì fi èrè síṣẹ́ rẹ̀ ó ti wá ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ móhùnmáwòrán tirẹ̀ báyìí eléyìí tó pè ní Rave TV pẹ̀lú iléeṣẹ́ móhùnmáwòrán ref tv agatha ti darapọ̀ mọ́ sọ̀rọ̀ sórí móhùnmáwòrán ní mọ́ àbùdù gẹ́gẹ́ bí obìnrin kejì tí yóò dá iléeṣẹ́ móhùnmáwòrán sílẹ̀ èyí ni òpin ìròyìn fún tòní ẹ ti gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. paul play pé iléeṣẹ́ etisalat àti nigerian idol lẹ́jọ́ mo ti rí ọkùnrin tí mo fẹ́ fẹ́ benita nzeribe ló sọ bẹ́ẹ̀ yẹni kútì sọ ìdí tí kò ṣe fẹ́ ṣe ìgbéyàwó Agatha Amata ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ móhùnmáwòrán àrígbẹ́ lọ lórí abala ìròyìn lórí ètò ètò wa Agogo Ayọ̀ fún tòní lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ ètò sì ń tẹ̀síwájú